màámi eh, mo ti gbowó yẹn ó wà lọ́wọ́ mi báyìí báyìí bẹ́ẹ̀ ni mà wọn fún mi gbogbo ẹ̀kọ́. wọ́n ní kí wọ́n pẹ́ bá. a ah! ah! mi gbowó mi jọ hospital mi máa mi. You collected your money. My money. This my is so dangerous now. What are you doing You're standing on standing. They might come back. well, that is it so far. You can go ahead to judge me. For this kind of life, that I am leaving. Why do I have to judge you? No one is saint, my dear. Wow! The time has gone and I don't want to be late for class. You see, we'll continue when I return. Just be fine. Hey, má bínú ọ̀rẹ́ mi. I've searched everywhere for you today. I know I don't have call card. Má bínú ọ̀rẹ́ mi. I should have told you about my movement. You má bínú. Yes, you now. má right. Mm-hmm. So. Hmm. Nice name. What? Who am I to you exactly? You request someone on You're my friend now. Is there something you're not telling me? Because these few days, you've been buying food. In fact, expensive food. And you've kept me in the dark about where you're getting the money from. Indeed, you're a good friend. You see, Queen has been the one helping me out lately after hearing my story. Mm. Like, are you telling me you've been discussing your family issues with Queen? Mm. Queen! I thought I'd seen Elle, but when I heard Queen's story, I couldn't hold my tears. Are you for real? Yes, now. Tell me something, babe. I'm not serious. I'm coming. Let me wash this spoon. Yes? Your phone is ringing now. Where's the caller, please? I'm no caller. Oh, oh I'm coming. Oh, yeah, this is fun. Hello? Uh, Emma Binuma. What? kí ló ṣẹlẹ̀ màmí. hello hello. babe what is it. like wait i don't know like i really need to go home. calm down calm down you need to calm down first. Like, calm down. Tell you. You called me? Yeah, I called you. Oh, yeah. no problem. No, no problem. Okay. But I want to tell you something. Something? What is it? All right. It's it's about Queen. Queen? What happened to her? I just felt like a girl like you shouldn't mingle with Queen. You see, I understand where you're going to. You see, Queen, she's a loving soul. Like, she's not who you think she really is. Loving soul? Queen? Queen, the yes. boys girl. Shh. Sorry. You see, she's going through a lot. And I think I really need to learn from her. Anyway, it's fine. So I just called you to at least advise you that you should wash your back and not be misled. Misled? Yeah, Go for beads. Alright. It's fine. Thank yeah. care. Alright, thank Bye. you. And you dey argue. Anyway, you you wan put for fire, you no come get that. Your papa, you no dey remove. ilẹ̀kùnlé ilẹ̀kùn ni. Apple, I did. They, uh, ah, sure they, they go out. Yeah, now wait for me. I go, I go reason, you now. Oh yeah, oh yeah, now I go meet you for room. Okay, no problem now. Sorry, sir. Sorry. I think I want follow you talk. Be say, oh mm, no verse with him. I want talk. Ah, uh, what I go argue with you? No, say I don't hear anything in this life. Eh? Nothing we we, we want to say. go new to me, So if you if you Okay. okay, thank you, bro. I overheard you guys many times talking about um pyro. Okay, and the legit part of your pyro, I want me you teach me. Legit part for my pyro? Yes, no. okay. <laughs> So, okay, okay, what's what my card now? Okay, thank you. Um, firstly, like I said, I'm tired of living a broke life. Okay. And secondly, it gets one babe for this hostel. wey i dey high, and i no get the thing wey go take me marshal now you no know. bro wonder shall never end o oh. so no tell me say na, na because of babe now you call me now you now you greet me here now. sorry bro sorry bro see wetin i wear see wetin you wear and i want to spend outside if i no get money for pocket this babe no go gree for me now bro. bro for your life eh no call me because of babe oh. i no understand okay you don show for your body say you never ready for life say na because of babe okay you wan you wan get money to show babe abi abi you think dey talk sorry sorry bro okay i'm not giving babe again i want to get money for pocket make i dey spend outside like like you guys do now. baba no dey cap me abeg i no get am apple boy apple boy idiot. Hey, is baba now. Sọ èso. Sọ èso. Kí ló ṣe? Sọ èso. Oyin Oyin Dàmọ́lá mi. High school life. You know it's uh, but we are coping. Hmm. Honestly, I've really missed. Oh, I've missed you too. Uh, how baby coping? Baby is growing keep growing my love báwa ni ara mọ́ mi. ara wọn ti ń balẹ̀ àwọn sùn gan ṣe ni mo ṣe jáde but i'll just go stay with her till tomorrow. ọlọ́run á túbọ̀ bá mi fún ọ lálàáfíà because wọ́n sì máa bá wa tọ́ bébí. pẹ̀lẹ́ ọkọ yẹn. Ruben, you need to change your car. Change my car or do the servicing? You have to change it. You have been spending a lot on this car. I know, Larry. That is why I've been thinking of changing my mechanic. Okay. If you think changing your mechanic will be the best, I'm fine. But the first remains, what if I was not there today at the bar? That means my mess. Why mess? <laughs> I'll just order a ride. It's fine anyway. Well, let's go. No. mo ìyá kan máa tẹnu mọ́rọ̀ báyìí nìyí. ló ń ṣe rẹ̀ tí kẹ̀ serious tó yẹ wọ́n náà mọ̀ pé mo máa tẹnu mọ́rọ̀ iṣu àtẹnu mọ́rọ̀ lèmi. dàmàrí ẹsìn náà nìyí. my dear step ẹni mọ̀ tẹ́lẹ̀ yá full step ẹ ẹni mọ̀ tẹ́lẹ̀. you know what let's meet at your usual place for night. are you sure she's coming? what sort of question is that? Anyway, we trust you, Sha. Always trust. How far? You don't take what I give you. I want to take it when I get there. Don't be stupid. What if there is no chance for you to take it then, Ko? I never thought of that. Hmm. See, your brain must be working 247. You see, most of those men, they don't like protection. But with what he required, why would he prefer I not on protection. Most of these men are pig. Ah, what's up, Oyin? Hi. I thought you can no longer make it here again today. Uh, I left early. to the traffic that held me. Yeah, sorry. So, how is mom's health now? She's fine, thank you. Okay, just go and rest. We are going out. As Uh, ah. You're welcome. Even like say, The medicine dey turn my eyes. Let's go, Jo. Mumu. Hey! Eh? Now wow. Wetin come dey happen with these guys? They never know the thing wey dem call life oh. Imagine Now what they dey do, They need to use protection. At this age, no problem. Now go soon hear your result. Good boy gone bad. Oh Lord, have mercy. Oh my. But we Bàwí many agba àgbà o. Bàwí fún mẹ́ni àgbà. Ọmọ tá a kọ́ tí kò Don't Tó gbélé We are staying here together. Say so. No be you say make I spoil you. Oh. What you O ti bẹ̀rẹ̀ sí ní spoil mi Ah, ẹ bẹ́ẹ̀. let me tell you the truth. ṣe ìgbà enjoy it. I will enjoy it. See, you go take two tablets sharp sharp okay. èmi máa ti lo jẹ̀dí kan tó kàn lẹ́bí tí máa kẹ́ ọmọ mọ́lẹ̀ á and i'm not joking. baba you see those girls though they are young but you can't handle them ordinarily yeah i'm telling you they are mansion but with that <laughs> oh you will bring down mountain. ọlọ́run kò máa ṣe ìròyìn. Baba follow no road. <laughs> ah. Hello? Let them in. Ah. Ah, making more. Hold on, please. What is your friend's name? Bella. Bella. <laughs> Um, see, Bella, this is my friend, Larry. Hi. Oh, Beton. You don't the fuck up. Ah. Larry Sheton. Oh my ah, God. Ah, ah. <laughs> I'm sorry, I'm sorry. See, would you call him Larry Shetan or Shetan Larry? <laughs> oh, my shit. ó máa ń gbéyàn débẹ̀ ó ní staircase lókèlókè. you understand um, trust me you will enjoy his treat and I want you to make him feel good. Hmm? all right. come to daddy. <laughs> you understand now babe. oh my god. let's go. where. let's excuse them now. excuse who. Bella is your friend. Why Larry is my friend. So? We are doing here together. We have to enjoy everything here together. Ruben. Larry. Like here? Yes. No, no, no. If you do too. For, for, you can be here, then we will be here. At times, we change. Ruben. na so na do for here. ẹ bá ṣe ṣe bí really. bó ṣe yẹ kó máa lọ nìyẹn. Ah, ah. mi ò ṣọmọlúwàbí. mi ì dá. o ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi. mi ì dá. Babe! yes, babe. All right. Is, that necessary? Is that necessary? You need it to. Come later. They're coming. Later. That's what I'm aware of hello abibi salam aleikum abibi eyeye eyin abibi àwọn ìyá mi abibi hello abibi oṣooro mangilega abibi ẹ̀yin tó nílé ayé abibi hello abibi salam aleikum abibi ọ̀ẹ́ abibi ah blimbli. ẹ blimbli eh, wetin blinks no dey call me blin blin. wo àti blin blin àti bliss nǹkan kan náà ni. ìjà lọ baby. your baby ìfẹ́ mi. so this is who you are. wáyé tó ń ṣe báyìí ó mọ̀ pé tí mo ṣe wà gbogbo gbogbo láìpẹ́ ọwọ́ ni márùn lójoojúmọ́ mo ti fẹ́ jẹun rí dápẹ́ mo dẹ̀ rí ojú ẹ̀ nínú oúnjẹ ẹ̀sẹ̀ ọlọ́ mo jẹ mo jẹ mo jẹ ojú ẹ̀ mo sọ ojú ẹ̀ di bọ́gà mo jẹ mo jẹ ọlọ́run ah. àmì lè parọ́ fún ẹ̀ bíbí trust me now eh. ọkọ máa sọ pé to be a successful man there must be a woman woman tó ń sọ gangan nìwọ. ó ti yé mi wọ ẹ mú mọ òun náà ló ṣe resume iṣẹ́ dàídé ibi check up on mi. Uh-uh. láìsí lọ hospital tó ẹ pọ hospital wọn gbé lọ ní ìsìn tí n bá wá wọn sọ pé àgbo check up on mi tó lè mú ìdè kí n wà ṣé o fẹ́ jẹ́ kí n gbé drip wá kí ọ lé ni àbí kí n fomi sí ọ lára àbí kí n gbé ọ lábẹ́rẹ́. na food baby. ah no. so why you no eating. ẹ ah, wo babe sórí oúnjẹ tó ń wò yìí is because of you. Oh. because ẹ eh, ẹ eh, tó ṣe wà mi gbọ́dọ̀ jẹun kí wọ́n máa jẹun. ìjà lọ. sori no no no no eh, no mo máa ń sọ fọlọ́n pé obìnrin tí n bá fẹ́ fẹ́ mo gbọ́dọ̀ máa kẹ́ ìwọ kọ́ ni wàá nẹnu wá gbé oúnjẹ èmi ni màá nẹnu wá gbé oúnjẹ fún ẹ torí jẹ́ ta bá fẹ́ ṣe wedding e, e, e, èmi ni màá kúnlẹ̀ gbáríngì lọ́wọ́ ìwọ kọ́ ni wàá kúnlẹ̀ gbáríngì lọ́wọ́ mi tí wàá gbọ́dọ̀ yàtọ̀. Baby. Aww. <laughs> Aww. It's for you ask for you omi ìwọ gan ti mọ bí tẹ́lẹ̀ ti wà ah. ó ṣáà nà ká ní tọ́ tọ́ wà ó dẹ̀ lè má like irú omi báyìí o because àwọn obìnrin mi wà wọ́n máa ń like àbúrò omi tó bá rọ sínú àgè ẹlòmí obìnrin pẹ̀lú rí obìnrin náà àwọn ọmọ student gbà tó gbẹnu sí táàpù ìsàlẹ̀ ló mọ bíbà tẹ́yìn bá mú ọyàn arúgbó àìsí ojú mi láì mọ̀ fẹ́ yìí baby i love you so much. o ah pẹ̀lẹ́ o ṣe bébí wàá àbíbí come back ah, bling bling blinks. blinks o gba oúnjẹ tán o lè gbà báyìí. ẹ ẹ just want to go and hit and come back. bí ìtànà ìgbà mélòó ló ti lọ tó padà wá rí àgbà ayégun scam ru wa ẹ mọ you understand ṣé orí gbogbo scam tó ń ṣe láti jẹ́ ọmọ kókó work ó ti yẹ ṣé wàá táwọn ọ̀rẹ́lẹ̀ máa ń jẹ ni it's for you kí ni mo pè it's for you lọ́nu ilé lọ jẹ́. You know that's not possible. Do you want other students passing by to see me eating with you? Ẹ tán bá wa pass ṣe wọ́n gbọ́ lọ mọ́ṣúárì ni. Ṣé bí tó bá ti pass wọ́n gbọ́ lọ mọ́ṣúárì ni? Any student tó bá ti pass nínú school yìí, wàláì, a ò fẹ́ kó lọ la máa kọ fún un, á dẹ̀ gbé lọ hospital lọ sí. If anybody pass, ṣé ò fẹ́ jẹ́ kí anybody mọ̀ pé mi me. ẹgbẹ́ mi síra wa ni? Àwọn tó fàyìn bá. Bẹ́ẹ̀ ni ẹ sọ òun ni ò ti ń kópù mi. Kò sígbà My mo gíláàsì rí báyìí, gíláàsì máa ń parọ́ fún mi, mo kò mi fàyìn. Mo kàn dá nọ́mà nọ́mà ni, bọ̀ torí pé ẹ̀ ó wà lẹ̀ níbi ọ̀nà o lè má bọ́ bàtà lẹ́sẹ̀ lọ́nà wọ bàtà wọlé o lè wọ orí ẹni tí mo fi sùn you don't have any issue. ta ló ti blimbli ti máa ń gbóúnjẹ lọ́wọ́ mi báyìí ló máa ń gbà oúnjẹ ní ibi ni blimbli blimbli blimbli ah mo gbóhùn gbèǹblí oúnjẹ tí i'm coming. Why, why, mama, she Stop, stop. Why, why, why you like this? Ah, ah, ah, ah, ah, ah, blibli. Ah, ah, blibli. Ah, eh, ah, blibli. Ah, blibli. Ah! Eh eh what is it what is it have you two done enough ó dẹ̀ mú mú mú ó fún gbogbo ẹ̀ what the fuck is wrong with you lórí oúnjẹ. what the fuck o àbúrí ẹ̀ burú ni ṣé mi ò fẹ́ wẹ̀ yìnbó rán eh, ni i don't like it o nínú ọmọ sálárì mi mo ti oúnjẹ fún ẹ i don't like it o please jọ ó ní mo fi ọwọ́ mo fi bu àyà mo bu báyìí èmi tó yẹ pé mm. ìka méjì ni mo fi mú orí ọyẹ mo ṣe báyìí òkè ah, ló máa mi fà mo fi ìka méjì sórí ọyẹ mo ṣe báyìí wọ́n sọ pé èmi bu báyìí jọ ẹni tó wà lórí oúnjẹ yẹn is four. ẹ eh, ṣé ń fọ wa ló fẹ́ ṣe lè kí ni ọyẹ fi yàtọ̀ sí fọ́ ọyàn tó ti fọ́ tó ń bíbí pé kẹ̀kẹ́ kí ló bá yẹlẹ kún kí ló bá yẹlẹ kún ìwọ àwáwí tó fi kíní ìjánu ẹṣin ọfíìsì mu màá fi wọ ẹsẹ̀ dọ̀ màá jù ẹ ní lẹ́ẹ̀tì lẹ́nu ah. blimili let me tell you something tí ò yẹ ṣé o understand sórí nínú gbogbo skit yìí tóbi tó mi kì í fọ́ fún yẹn o mi kì í fọ́ fọ́lá ọdún wọn fake life ni o mo rí i pé kò sí ọlá nínú ẹyin ló jẹ́ kí n fọ́ fún ẹ normal normal mi kì í fọ́ ok now nínú gbogbo ọmọ tó wà ní skul tí ó lówó ta ni family ẹ lówó tó yes na ìwọ nìkan ló máa ń wọ aṣọ tó ń rún mo mọ òpin tó yípa aṣọ ẹrún èmi tó máa jẹ security mo máa rí ayọ̀ fi lo aṣọ mi mo fi ti máa manage ayé kí n máa pọ̀ tó tó da sáré jọ ṣó fẹ́ jẹ́ kó pọ̀ ọ̀rẹ́ sí ẹ lára ni. jẹ́ orúkí nìyẹn ni màá dúró gba orí bó ṣe rí ni. jọ tó ṣe wá rí tó kọ ṣe wàá manage ẹ̀kọ́ ni. amẹ́ríkà àìlò blimbi amẹ́ríkà ń dábì lóbì wàá lóbì ni o ó tẹ̀ bá tó mọ̀ pé ó fẹ́ jó wa rẹ̀ kí ló tó gbé you like this. mi lè bá fani gbólóhùn ah, iná mi ò lè fọ rẹ. Ah, ọ̀pọ̀ ẹlẹ́fẹ̀ẹ́ <laughs> i don't i don't i don't like it o. I don't like it o. Wàhálà mo fọ́ lọ́n búra. Tí wọ́n ṣe màsájọ yẹn mi lè màsájọ yẹn àgbo nǹkan kó má dùn ọ́ irú pátá wo lele. kí ló máa mi rírọ̀ why you run me. ah wo hello ẹ ó ṣìyàn ó ṣìyàn because I swear to God rice tó jẹ àtẹrẹ wàhálà gàrí mo mú láàárọ̀. tí wọ́n ń package ara mi pé mo jẹ ẹ tantalizer wàhálà mi ń débẹ̀ ṣebí torí kíní ni. tàtórí kí ló lé burúkú ọmọ sukùl kẹtọ wọlé lẹkẹtọ kọ tantalizer sẹ́yìn ṣebí mo fi rídi tantalizer pé mo jẹ mi mọ̀ bóyá tamọ́dà tantalizer mi mọ̀ bóyá èkúrú ni i don't want to know. mi ní gbóúnjẹ ń jọ mi jẹ máa lọ. bilali ẹsìn gbọ́n tí n bá ti fi ọwọ́ bu ọyàn tó padà don't call me don't call me don't, don't call me my name again wọ́n ilẹ̀ bísí. Ah, ìjà lọ. wow o sáfúkú àbí ẹ o tó ṣe ń pariwo lọ wàhálà ara mi ti ń gbọ̀n èmi tẹ́ pé mi kí pẹ́ dáa ṣé màá lọ ṣé màá lọ ṣé màá lọ fi ọṣẹ ṣé màá fi pọ́ǹpù ara mi ni àbí kí ni gbogbo nǹkan tí mo kó sí kò dẹ̀ sí ní àbá èrò níbi tí mo lè ti kíní ìbọn mi ìdààmú ṣe máa bá wọn hello alpha five hundred mi ìmọ̀tò yìí máa bá wọn sọ̀rọ̀ káyìn láti ẹ̀rìn sásìkò mi ìmọ̀ bóyá ó níwò lára kí n tì í bọ̀ lára báyìí kí n gbélé. Ah, ah, bro bro what, what is up? What's wrong with you? Alpha, what's happening now? How come you do like this? I've heard a lot from outside. Ah, a lot from outside, like I don't get. Wetin sup? I'm so confused Asiya. here. I'm so confused. Follow me cab, wetin wetin happen, wetin happen What's Wetin be this? Guy, wetin you dey show, wetin be this? no be lover boy be this damn ah who, who kill lover boy wetin sup bro. Ah, ah. some say he's a cultist why some are saying he belongs to the rubbish squad i don't even understand. damn bro eee though his ways are not pure but it is what it is bro. omo lover boy is no more lover boy is gone. like for you. I swear. ta ni mọ́tò ilé Ah, ah, ah, ah, pio. Ah, ah. Hey, hello, Mr. Man, Mr. Man, are you a firework? emergency. Uh, emergency. Eh? It's oh, emergency. It's emergency. Ah, ah. Kí ló ṣe? Ah. What is going on here? ah ẹ wo ẹ wo wo wo wo jọ má bínú ẹ kí ah ṣe. ìyá àjẹbù ṣé àjẹbù kú ìjẹbù kúnjú ah man. ẹ ah ẹ bọ́lọ́dà ah ń lọ. you gonna turn you gonna turn you gonna turn you gonna turn. tún wá. you gonna turn you gonna turn. bàbá kó ọjọ́ mẹ́tọ̀ yẹn speed ni má bọ̀ oya speed speed ni gbẹ́ra speed ni yẹ́ẹ̀ yẹ́ẹ̀. mo kú mo kú ẹ ṣáwọn mọ̀lẹ́bí ẹ ló kú ni àbí ó mr man. mo ń bèrè ọ̀rọ̀ ò dá mi lò. mo ní kí ló pa ìyá àjẹbù àti pé ta ló ń jẹ ìyá àjẹbù. ẹ ṣọ́ sì ní ẹni ṣọ́bọ̀ tó sọ pé kí ló pa ìyá àjẹ̀bù ṣọ́bọ̀ pé ìbéèrè kan béèrè ló pa ìyá àjẹ̀bù ni. ok ó ń dàpọ̀ fún mi. àìbéèrè béèrè ló pa aláyẹ yálàyẹ ìyá àjẹ̀bù. wá wá another candle light ṣọ́ọ̀ pé I swear to God o máa ń bọ́ sí táìmù tẹ́bí bá ń pa mí tí o sì kankan lọ́wọ́ mi làwọn skul máa ń kú. èsì Kaduna tẹ́bí bá ń pa ẹ́. I know. kọ́ọ̀lì. Abi wetin happen to that babe. you know irú bèrè sí ìrò bèrè lọ́mọ wetin happen to that babe lọ́wọ́ ta ni lọ́wọ́ ta ni tí mi bèrè sí. wọ́n là ń tẹ́ mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìjà lọ́mọ ń bá wí. ojú rẹ̀ wá fọ́ tẹ́lẹ̀ òdájà lọ́yà tó dá lómi àti olùsì wow You know you are hungry because of what happened last night. Ìwé ò fọ́kọ̀ jàre. Gbogbo sàlẹ̀ nínú romi ìgbà tí ó di pé ká mú nǹkan kọ̀ ẹ̀ tó dẹ̀ sí rẹ̀ dáadáa. Ẹ́ òun sọ fún pé mo tẹ̀ ẹ́ kí ló fọ́n jáde lójú ọmọ ga o tún wo kíní jáde. Ee ee má mú mọ́rọ̀ yín o má mú mọ́rọ̀ yín jọ torí ọ̀rọ̀ kí n torí kí ló ti kéré ewo ní sọ lójú ọmọ ga. Kò mm, fẹ́ máa sunkún máa yẹ kó sunkún. Ó ṣe máa ń ké nìyẹn. Ìyá yìí gbàyẹn nínú máa ń kan wọn bọ̀ má wọ̀rẹ̀ àwọn kan àkànbà. Ìjà lọ́bẹ̀ẹ́bẹ̀. Ọmọ tó rí tó gbé lọ yìí ó ti kú nìyẹn. Ah, ah, má sọ bẹ́ẹ̀ mọ́ má lọ má lọ má sọ kò kú má sọ fún lẹ́tà ṣùgbọ́n má lọ ìjọlọ bèbè. ṣé wọ́gùn ti kú báyìí. pẹ̀lẹ́ o fọ gba security lẹ́nu lórí búgan ti kú. ẹ kú ìyá sẹ́nu ọ̀sẹ̀ àti ìfọ̀. àbọ̀ ìjọ rírẹ̀ ṣe ń gbá mi lẹ́nu. òun náà mo ṣe wẹ̀rẹ̀ ṣé ò tí ì bẹ́ jẹ. Ah, ṣé òǹgọ̀ ti wá kú báyìí o láṣọ wáìtì lọ́rùn ẹ̀. wo lọ parí iṣẹ́ tó ń. wà wà wà báwo ló ṣe fẹ́ wọ ọmọ yìí. ọmọ òkú tó máa di pé yóò dé lálẹ́ tó ṣe wà wíkì point ẹ̀ ọ̀yàn ni o tí bá ti gbẹnu sọ́yìn balẹ̀ máa yóò di pé bóyá alo omi bọ́ sí mi lẹ́nu. bẹ́ẹ̀ni mo kó mi mọ lé ọ lọ omi lé ọ àbí. Ah, ah. ọyàn yẹn ti fọọlù. sọ pé omi burúkú kún ẹnu mi. yóò kún ẹnu ẹ. èmi gbé mi. sómi ah, ò sáà gbé ọ lọ. omi ò gbé mi lọ. sori mo láàárọ̀ ni mo rí tó dúró síbi kan tó ń wu ọmọ yẹn tó wá ń sọ lọ́kàn pé ah kò tiẹ̀ rí àfọ̀sẹ̀ kan kò fi bọ́ ọmọ yìí sọ̀rọ̀ mo máa ń wọ ẹgbàá aṣọ gọ̀ tó yìí ewu làbọ̀ ọmọ wa fọ̀sẹ̀ kiri nítorí máa lọ ó jẹ́ àfọ̀sẹ̀ lọ tó dẹ̀ ń bẹ lọ́wọ́ tiwa. sọ̀kọ̀ lọ. àá ń gbọ́ ọmọ gàá mú báyìí àti òkè kọlẹ̀ mọ̀ pé ó bá ayé mi débi kan. ìwọ ọkọ àti lóyà tó bá ti lóyà sí wa. ṣé mi lóyà sí ẹni. ó lóyà tẹ́lẹ̀ ó ṣagídì. bọ̀dọ̀ ọmọ gà. wàhálà ìjà lọ. bọ̀dọ̀ ọmọ gà mo fi lè dọ̀bálẹ̀ fún gbà àkọ́kọ́ ọ̀rọ̀ pọ̀ mo kì í ọmọdà. bẹ́ẹ̀ni mo rí mi ní gba bọ̀dọ̀ àmì padà bọ̀dọ̀ ọmọ gà. ìjà lọ tí wọ́n fi lè rí ọmọ ìṣá ó di bọ̀dọ̀ ọmọ ìjà lọ wàhálà ó set sọ bẹ́ẹ̀ set ẹ̀ẹ́ abúlé bẹ́ẹ̀ ti. set yẹ. <laughs> ó ni àjọṣàwò léwé àjọjẹ léwé àjọfọ léwé. ẹ ifá kan náà fi jọ tẹ wá lódù. ifá olóògbé. ó ti lọ báyìí. good day everyone it's so painful for the loss of our brothers. Um, uh, smart and lovable. I don't know if there is anyone that, does one or two days to say before we go for for the candle night. Thank you. have a lot to say right now because right now I'm short of words. I'm short of words because I don't know why tó jẹ́ wípé igi tó tọ́ báyìí kò kí ń pẹ́ nígbó. Forget about it right now. Let's just come together. and Ẹ jẹ́ ká fi ọ̀fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣe kíní. Please. Thank you. Ah, I'm short of words. Lover boy. He was a very good guy to me. Ah, lover boy died like fowl. Ah, in your car, Ah, eyín ká after ẹ̀rín wó. Àfìrìmọ̀jó kú ẹnu sà suffer. Lover boy. Ah! just our guys. Ah, lover boy. He's my UG. G. They call him once, they answer me twice. <gasps> I miss you. I miss you. Mami. <laughs> ká lọ wéré tàbá lọ́la tòwúrọ̀ ká dé lálẹ́ ikú dóró ọ̀run yáre bọ̀ o ikú dóró ọ̀run yáre o ọ̀run dàbí ọjà ká lọ wéré tàbá lọ́la tòwúrọ̀ ká dé lálẹ́ ọ̀run dàbí ọjà. pàdé lálẹ́. bọ́ o ikú dọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá rẹ̀ bọ̀. àǹtí ṣe rí kò sẹ́ni tí ikú arákùnrin yìí ò dùn ẹ jọ ṣe aláṣọ bíláàkì tẹlifóònù. mo ní mo lọ́jọ́ black. ẹni bra black tẹ̀lé fún mi. ẹni sori màá fi náà jó yín ní mú olórí burúkú ìwà ní kúkọ̀ mo ṣe wáyé ọmọ ṣọ́ọ̀kù ni bra black lọ bra black lọ fẹ́ wọ́n ni. Ah! ọmọ tó ń lọ etí ẹ ti bàjẹ́ ọ̀rẹ́ di bọ́ mo fẹ́ sunkún ìtọ́kì tó gbé ṣépè. small ah! mi ní fiṣẹ́ ilẹ̀ ah! ọrùn ò lákògbọ̀n ooo.

kó gbẹ̀kọ́ ló gbé lẹ́tà kọ́ta.